الله أكبر من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó máa bá gbogbo ojú tí ń wò mí ní dédé àkókò yìí lọ́kùnrin lóbìnrin nígun mẹ́rin ayé níbi tá a ti àti máa wo ètò Sunna TV yìí àánú ọlọ́run kó máa bá wa gbé ìkẹ́ ọlọ́run kó máa bá wa gbé lẹ́yìn wá gbà náà a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó dá ayé nígbà tó dá ayé tán ó wá ní àwọn nǹkan kan ó máa ṣẹlẹ̀ láyé a máa rí dùnnú láyé a sì máa rí ìdàkejì ìdùnnú. wala huznun yadumu wala sururu wala usrun alayka wala raha a máa rí dùnú ìdùnú kò ní máa bẹ lọ́kànrin kése a sì máa rí ìdàkejì náà ti ń jẹ́ ìbànújẹ́ kọ́lọ́n kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa èyún náà kò ní máa lọ́kànrin kése méjèèjì náà la fi dá ayé la dá sáyé ipe kó máa ṣẹlẹ̀ kò sì fẹ́ ṣẹlẹ̀ sí kò fẹ́ ṣẹlẹ̀ sí àwọn màláíkà ju àwa tá a àtẹ̀yìn àtàlìjẹ̀nu náà lọ. lẹ́yìn wá gbà náà wá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad ẹni tí ọlọ́run ọba ọ̀dá tó sì rán níṣẹ́ ó sì dúró tì tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run gbà àwọn àmì wò ó fi kan ànábì bí ẹnìkan bá sọ pé òun rí àmì wò láyé lónìí òun rí àdánwò láyé lónìí kò sẹ́nìkan tó fẹ́ rí àdánwò tó tó ànábì tá wa Muhammad kí ló sì fà á tọ́lọ́run fi ní àdánwò ànábì wa Muhammad kọ́pọ̀ jù nítorí pé àwòkọ́ṣe lànábì ọlọ́run fi àdánwò ó fi kàn lóríṣiríṣi ànábì ò sì torí rẹ̀ kọ́bọ̀ kàn jẹ́ ànábì ò torí ẹ̀ kó barajẹ́ kó faraya ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó máa bá ẹni tó ọlọ́run ọba rán níṣẹ́ nínú àwọn ànábì tíṣẹ́ ni Muhammad tó sì fi oyin rìnrìn àdánwò tó fi kàn án tí ọlọ́run ò sì pé kí ó tara bẹ́ẹ̀ kó sì sọ́sọ́ lọ́hùn. lẹ́yìn wá gbà náà ìkẹ́ ìkẹta tọrọ fún ànábì yìí kó má dúró lórí ànábì nìkan gbogbo àwọn sàábẹ́ ànábì tí wọ́n bá ànábì lògbà tí wọ́n fojú gán ní ànábì tí wọ́n bá ànábìnrin lọ́rìn bọ̀ tí wọ́n bá ajagun Islam tí wọ́n sì nígbàgbọ́ sí i gbogbo wọn pátápátá ọlọ́run ọ̀mọ́sà ìbáwá kẹ́nìkọ̀ọ̀kan tiwọn náà àwọn aráalé ànábì náà tánàbì jáde nínú wọn gbogbo àwọn tó gba ọlọ́run bá gbọ́ nínú wọn ọlọ́run ọ̀mọ́sà jẹ́ kí ìkẹ́ máa jẹ́ tiwọn náà lẹ́yìn wàá gbà náà wá kí gbogbo àwọn òǹbí ni àtàwọn òǹtọ́ ni gbogbo àwọn tó bí wa sáyé nínú àwọn bàbá nínú àwọn ìyá gbogbo ẹni bẹ láyé nínú wọn ọlọ́run o jẹ́ káyé rọrùn fún wọn ní gbígbé ìdààmú tí máa bẹ̀dà láyé táyé fi máa súyàn ní gbígbé téèyàn fi máa wá ṣàbámọ̀ gbá ah, kí ni mo tẹ̀ wá ṣe láyé irú àmì wo bẹ́ẹ̀ irú àdánwò bẹ́ẹ̀ irú àjálù bẹ́ẹ̀ ọlọ́run mọ́jọ́ kan gbogbo àwọn abínà atọ́niráyè o gbogbo àwọn tí ń jẹ́ bàbá fún wa àwọn tí ń jẹ́ ìyá fún wa ọlọ́run má kí ayé ó dáa fẹ́ẹ́ wọn má jẹ́ láyé àwọn abínà tọ́ ni wọ̀nyí àwọn tó ti lọ àlìkìyámà ọlọ́run má ṣe wọlá wàhálà tí wọ́n ṣe lórí wa ọlọ́run wọ́n ń fẹ́ kéwú wọ́n tọ́ wa sọ́nà kéwú a sì rìn gẹ́gẹ́ bí wọ́n ṣe làálẹ̀ gbogbo wọn pátá láwọn òbí ni òtọ́ ni náà tí wọ́n ti lọ àlìkìyámà ọlọ́run má ṣe bá wa kẹ́ àwọn náà ní kíkẹ́ tàlìkìyámà tí ó ṣe déédéé wọn gbogbo ọ̀nà tó máa ń gbà tó fi máa ń ké òkú tí inú òkú fi máa ń dùn nínú sàárè gbogbo àwọn tó bí ẹnìkọ̀ọ̀kan wa ní ìyá ní bàbá ọlọ́run dápọ̀jẹ̀ bá kẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn o alala hawla wala quwwata illa billah lẹ́yìn wá gbà náà àwa kí àwọn tó jẹ́ ọ̀gá wa láwọn tó kọ́ wa àwọn tó jẹ́ adá ọ̀tún mọ́ yàtọ̀ sósì. So, àwọn tó jẹ́ adá halali mọ̀ yàtọ̀ sí haram àwọn tó jẹ́ mọ̀ yìí pé bá a ṣe kírun rèé èyí tí ń bànújẹ́ rèé èyí tí máa ń bá a lọ àlájẹ́ rèé àwọn ọ̀gá wa tí wọ́n kọ́ wa gbogbo àwọn tí ti ń bẹ láyé ní gbogbo àwọn tí ń bẹ láyé nù wọn ọlọ́run ọ̀mọ́ tẹ̀jẹ̀ káyé dáa fẹ́ni kọ̀ọ̀kan wọn o bẹ̀rẹ̀ látọ̀rí àwọn dókítà wa Abdulhamid Shitu Sani tí wọ́n wa àgbà ní mẹ́kàsì lónìí ọlọ́wọ̀n má ṣe jẹ́ kí ayé dáa fún wọn o àlàáfíà ara ẹ̀mí gígùn téèyàn fi máa jíṣẹ́ ọlọ́wọ̀n bá pẹ́ téèyàn fi máa kọ́ àwọn ọmọ téèyàn fi máa ṣáìsọ̀tò ṣáìsọ̀tò lórí pé kí ìsìlámù lè lọ òkè ní gbogbo mẹ́rin ayé ọlọ́wọ̀n má ṣe yọ̀ǹda fún Dr. Abdulhamid Shittu Thani àti àbúrò wọn Dr. Abdulrahim Shittu Thani tí wọ́n ń jẹ́ olóòtú olùdarí Sunna TV tá à ń bẹnu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run o akọ́nilẹ́kọ̀ọ́ àgbà làwọn náà ní Markaz ọlọ́run o má ṣe jẹ́ kí lílọ bíbọ̀ tiwọn náà ọlọ́run kìjọ mọ̀ dáa ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run má fi máa bá mi àwọn bàbá wọ̀nyí lálọ àtàbọ̀ nítorí pé iṣẹ́ ìsìlámù ni wọ́n ń ṣe lọ́sàn-án lóru ọlọ́run o dígí ni wọ́n fáyé ọlọ́run dákun má fọ́ wọn mọ́ wa lójú o alala hawla wa alọ́mọ́ nígbàgbé àwọn bàbá wa fadilatu sheikh shitu thani àwọn bàbá wa gbà ní mùdírù wa gbà tí wọ́n ti filẹ̀ ọlọ́run ọba ṣe tí wọ́n ti sílẹ̀ ọlọ́run ọba wọ̀ ọlọ́run ò má ṣe jẹ́ kálíkì àmọ̀ dáa fún bàbá wa shitu thani o iṣẹ́ ọlọ́run tí wọ́n dálẹ̀ ní gbòòrò lójoojúmọ́ ní mọ́ríkàsì ìsàkété yìí ọlọ́run má ṣe jẹ́ kálíkì àmọ̀ àdójúkọ bàbá náà ọlọ́run àkójọ la hawla wala quwwata illa billah lẹ́yìn wá tọ́pìkì tí àwọn olóòtú Sunna TV tí wọ́n gbé fún wa lónìí tí wọ́n ní káyàn nàná rẹ̀ òun náà ni at-ta'ziyatu wa ahkamu wa adabu tasliya kí ni tọ́pìkì yìí wí fún wa ní pé at bàbá ń bẹ láyé a máa rí nǹkan tí ó máa ṣe bí ẹni bani lọ́kàn jẹ́ ẹ̀dá ò máa rí nǹkan míì tí ó máa gbomijé lójú ẹ̀ bá a ṣe dá ayé nù. ọlọ́run ní ahasiba nẹ́ẹ̀sù anyutiraku ṣé iye èèyàn ròyìn pé. a fi yín lẹ̀ sórí ilẹ̀ lásán ni a sì bá náà sọ yín tìrákù ẹ̀yìn ẹ̀rù pé a fi yín lẹ̀ gẹ́gẹ́ bá ti fa àwọn ẹranko lẹ̀ tá a ní ìdánwò wọn kan tá a fi ń dán wò ṣe rò pé láti ti yín náà ni èyí ayẹ̀kúlù amanna wàhùnmọ́lá yuftanun ṣé ṣá torí wípé ẹ̀sọ́ ẹgbẹ́ ti nígbàgbọ́ sáwọ́ ọlọ́run à dán yín wò ni èyí rárá o wàlàkọ̀dẹ̀fà tánà lẹ́sìn min qablihim ṣe rí gbogbo àwọn ẹni tó ti lo ayé ṣáájú tiwa ọlọ́run la dán wọn wò fala ya'lamanna Allahu allazina sadaqu wala ya'lamanna al-kadhibin ọlọ́run ní a dán wọn wò nítorí ká lè mọ ẹni tó jẹ́ òpùrọ́ nù wọn ká sì lè mọ ẹni tó jẹ́ ẹni òdodo nù wọn ni ìdánwò látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní tí ó mọ̀ wá látọ̀dọ̀ tòun ni nínú suratul Baqara ọlọ́run ní walanabluwannakum bi shay'in minal khawfi wal ju' oríṣi nǹkan bíi márùn lọ́lọ́run kà sí inú àyà yìí ọlọ́run ní oríṣi nǹkan bíi márùn máa fi máa dán yín wò nínú àwọn nǹkan márùn tọ́lọ́run lóhun fi máa dán wa wò yìí ó ní minal khawf ẹlòmíì ọlọ́run lèmi ọlọ́run máa gbé ẹni tí ń dúró pé ọkàn tòun ti balẹ̀ kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ báláyé ọlọ́run ni máa sì gbé ìbẹ̀rù bójú máa sì lọ jù ú sínú ẹ̀rù fún kò ní lè gbélé kò ní gbọ́ náà bí bá ń bẹ inú ilé ara ẹ̀ báyìí yóò máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ ni kò ní sí fọkànbalẹ̀ fún ọlọ́run lèmi ọlọ́run máa gbé bẹ̀rù bójú ńgbà mi máa fi ṣàdánwò fún ẹlòmíì nínú yín wàlejò ẹlòmíì ń bẹ inú yín tó jẹ́ sí pé ebi ebi ebi tinú lọ́lọ́run lòun á fi ṣàdánwò fún kò ní rí jẹ. wà náà ṣe mí nílẹ̀ muwal wàlá anfus ọlọ́run ní òun á tún mú owó òun á bà á jẹ́ mélòó míì lọ́wọ́ òun á mú owó ẹlòmíì tó ti náwó tí ọkàn ẹ ti balẹ̀ gbọ́ owó ti wà lọ́wọ́ ti wà ọlọ́run lòun á sì gbé nǹkan kékeré kan wá òun á sì fi ṣàmìwò fún kínní ni a sì ru owó lọ lọ́wọ́ rẹ̀ yóò wá kó sínú dààmú yóò wá kó sínú rònú yóò máa pòṣe kò ní lè sùn ọ̀sán kò ní lè sòru yóò máa wá pòṣe gẹ́gẹ́ bí ẹja ọ̀bọ̀kún nínú odò ọlọ́run lèmi ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ wàláńfùs ọlọ́run lòun àtún mọ̀ọ́mọ̀ òun àtún kó ẹ̀dínkù bá yín níbi ẹ̀mí ẹlòmíì tó ti bímọ rẹpẹtẹ ọlọ́run ní bó bá wù mí máa sì lọ dé ọmọ àwọn ọmọ rẹ̀ òun á sì ṣe bó ṣe wù ú láàrin àwọn ọmọ. wàlẹ̀ anfus ọlọ́run nígbà míì òun lè gba ọkọ lọ́wọ́ ìyàwó wàlẹ̀ anfus bọ́bá wo òun lè gba ìyàwó lọ́dọ̀ ọkọ wàlẹ̀ anfus gbogbo òun lè gbẹ̀gbọ́n lọ́dọ̀ àbúrò gbogbo òun lè gba àbúrò lára ẹ̀gbọ́n ìbejì méjì tí a jọ wáyé ńjọ́ kan náà nínú ìyá wọn gbogbo òun ọlọ́run lè gba àwọn méjèèjì ńjọ́ kan jọ tí kò sẹ́nìkan tó lè bí òun ọlọ́run ní ndọ́bàwò òun lòun máa ń jẹ ẹni òun bá wá ṣe àwọn kinní wọ̀nyí fún èyí ó lè wò kọ́ jẹ́ nínú àwọn nǹkan bíi márùn tí a yà yíká yìí wasamarat ó tún gbé tọkọ wá ọlọ́run lóun a gbé àdánwò bá àwọn àgbẹ̀ tí ń bẹ lóko òun a fi mùsíbà tí wọ́n náà fi kàn wọ́n kálukú kò síjẹ́ kan tí ń bẹ láyé tí ò ní mùsíbà tiẹ̀ tí ò ní àdánwò tiẹ̀ tí ò ní àjálù àrélù tiẹ̀. asamarat ẹni tí ń ṣiṣẹ́ láàrin ìlú tí ò roko kò lè ní pírọ́blẹ́mù nǹkan èso oko bí pírọ́blẹ́mù bá fẹ́ wáyé nípa ọ̀rọ̀ èso èso nǹkan oko ajásígbà àwọn àgbẹ̀ lọ́lọ́run bá wí ọlọ́run láwọn àgbẹ̀ ọ̀hún àtúpadà gbé àjálù àrélù tiwọn náà bá wọn níbi pé nǹkan míì tí wọ́n ti gbìn tí wọ́n rí pé a ń ti ń rúbọ̀ dáadáa ń ti ń so dáadáa ọlọ́run ní bó bá wò wọ́n ọlọ́run òun á sì bà gbogbo nǹkan èso náà àwọn àbájẹ́ òun á ní òun á rán àwọn ẹ̀dá àtòun ọlọ́run tá à ń pè ní àwọn ẹranko nínú igbó òun á dẹ wọ́n sí nǹkan èso yìí bàgbàdo ni wọ́n á jẹ gbogbo rẹ̀ níjẹkújẹ bẹ́ẹ̀ yẹ lọ́lọ́run fẹ́ rán sí ni wọ́n á jẹ níjẹkújẹ bó sì jẹ́ àwọn kòkòrò kan ni wọn abọ́ sínú wọn abá gbogbo ẹ̀ jẹ́ wà bá ṣeré sọ́ọ̀bìrì ìrẹ́ ànábì ọlọ́run ní ìrẹ́ ànábì ẹni bá ṣe nǹkan kan fún àwọn nǹkan márààrún yìí mùsíbà mo gbé báwọn ni ẹni bá sì gbé mùsíbà fún máa bá mi sọ fún pé bá ṣeré sọ́ọ̀bìrì bá mi dùn wọ́n nú gbogbo àwọn tó bá lè ṣe sùúrù lórí àdánwò tí n bá gbé lù wọ́n ni bá mi sọ fún ọ yìí pé àwọn tó bá ṣe sùúrù bá ń fún wọn ní ròódùn nù bá ń fún wọn nílò dùnú o yìí pé sùúrù tí wọ́n ṣe nì sùúrù nì yóò padà lẹ́yìn dáadáa fún wọn. tó bó bá rí bẹ́ẹ̀. alimuso ẹni tá a bá gbé nǹkan kankan nínú àwọn mùsíbà ayé nínú àwọn mùsíbà tá a kà wá lọ yìí bóyá ti kú ni bóyá ti nǹkan oko ni bóyá accident ni èyí ò lè kọjá nínú mùsíbà ẹni bá gbé e kàn huwa al-musab òun lẹni tá a mú fi mùsíbà tá a fi kàn ẹni tá a bá fi mùsíbà kàn la budda an ya'lama anna allazi ibtalahu bi musibatin huwa ahkamul hakimin. ẹ má jẹ́ àgbàgbé ìpè tọ́píìkì wá sí i ni pé bá a ṣe máa ń lọ ẹni tí mùsùlùmí bàbá kàn ẹ̀kọ́ bá a ṣe ṣe gbà tá a fi lọ ṣàrọwà fún àtàzíyà ẹni tí mùsùlùmí bàbá kàn á lọ kí a ṣàrọwà fún àmẹ́ni tá a fẹ́ lọ ṣàrọwà fún yìí huwa al-musab òun lẹni tá a fàdánwò fi kàn ẹni tá a bá sì fàdánwò kàn kó lọ mọ̀ dájú pé àdánwò tó lòun gbé wá fóun yìí o huwa ẹni tó fi àdánwò kàn òun kó mọ̀ pé huwa akamara hakimi òun ló mẹjọ dájú gbogbo dájọ́ dájú ayé lọ òun ló fi gbọ́n jù ọlọ́run ti ń fi mùsíbà kàn ẹ̀dá òun ló fi gbọ́n jù gbogbo àwọn tí ń sọ ẹgbẹ́ àwọn gbọ́n láyé wa arhamur rahimin bọ́lọ́hun ṣe gbọ́n náà bẹ́ẹ̀ náà lọ́lọ́hun tún ń ṣèkẹ́ ọlọ́hun lọ́ba tí tún ń kẹ́ni ju gbogbo àwọn kẹ́nikẹ́ni ayé lọ kẹ́ni tá a bá fi mùsíbà tá a bá fi kàn kó lọ mọ̀ bẹ́ẹ̀. wa annahu lam yursil al-balaa li yuhlika bi mùsíbà tọ́lọ́hun gbé kàn án yìí èyí ò lè kó jẹ́ nínú gbogbo mùsíbà tọ́lọ́hun bá gbé kàn ẹ̀dá ọlọ́hun ò gbé mùsíbà kàn láti fi pa òun gangan rẹ̀ o wala li yu'adhiba bẹ́ẹ̀ ni ọlọ́hun fi mùsíbà kàn onímùsíbà láníyàn ìpẹ́ ọlọ́run fẹ́ fi jẹ níyà rárá wà iná mọ́lẹ́ ẹ̀mú táhìnà sọ́bùrà ọlọ́run fi mùsíbà kan onímùsíbà ọlọ́run fi àdánwò fi kan ẹni tí ọlọ́run gbàdánwò fún líyẹ̀mú táhìnà sọ́bùrà láti fi ṣe ìdánwò fún lérí sùúrù ni pé ṣé yóò ṣe sùúrù àbí òní ṣe sùúrù ìdí nu tọ́lọ́run fi ń sọ fún ẹ pé gbogbo ẹni tọ́lọ́run bá fi nǹkan márààrún tá a kà nínú àyà ni pé wà lánàbùlù wà nínú kó bí ṣe é mí nínú kan fi kọ́ lójú ẹni tọ́lọ́run bá fi ọ̀kan kan nínú gbogbo àwọn àjálù àrélù márààrún tá a kà níbi ìbẹ̀rùbojo níbi ebi níbi pé kẹ́mi lọ mọ́yàn lọ́wọ́ àbí níbi pé kéèyàn mọ́ kí nǹkan kókó bàjẹ́ mọ́yàn lọ́wọ́ èyí olóhùn kan jẹ́ ń bẹ̀ ẹni ọlọ́run bá fi kàn kọ́ mọ̀ yìí pé sùúrù lọ́lọ́run fẹ́ wò lára ẹni tọ̀hún wàrídọ́ọ̀rù ànìhù kí ni ìyọnu ẹni tọ̀hún sọ́lọ́hún nígbà tọ́lọ́hún fi àdánwò yìí kàn ṣé ń sọ̀rọ̀ tó dáa sọ́lọ́hún ni àbí ń faraya ní sọ̀sọ̀ kí sọ̀sọ̀ ọlọ́run ìtọ́lọ́run fẹ́ wò lára ẹ̀ nù. wàyí ìmánì ibì ọlọ́run tó fẹ́ fi wò ó pé ṣé ó ní ìgbàgbọ́ sóhun lódodo àbí nǹkan wọ́nrànwọ́nrán kan ní wí lẹ́nu nígbà tí àdánwò bá dé láàmẹ́ni tó nígbàgbọ́ òdodo lóòótọ́. wọ́n lè mú sọ ẹni tí wọ́n bá fi àdánwò fi kàn tá a fi mùsíbà fi kàn lábúdá an yatazakara umuran ẹni tá a bá fàdánwò kan òun fúnra rẹ̀ ni kó máa rántí àwọn nǹkan kan líkè yatasalla biha al-masabihi òun fúnra ẹ̀ bá ti rántí àwọn nǹkan tá a fẹ́ dárúkọ wọ̀nyí òun fúnra ẹ̀ ní kọ́kọ́ máa pẹ̀tù sọ́kàn ara ẹ̀ náà kẹlòmíì tó dé kó tó wá ṣe wáàsí fún fàmìlì láti umur máa yẹlì nínú nǹkan tí ó yẹ kí ẹni tí mùsíbà kàn tí àdánwò kàn nínú nǹkan tó yẹ kóun náà máa rántí kó fi máa ṣe wáàsí fúnra ẹ̀ káwọn tó fẹ́ wá kí i káwọn tó fẹ́ wá ṣe wáàsí fún káwọn tó fẹ́ wá pẹ̀tù sọ́kàn rẹ̀ kí wọn tó dé òun rèé alákọ̀ọ́kọ́ al-imanu bil qada'i wal qadar ẹni tí mùsùlùmí bàbá kàn kọ́kọ́kọ́ nígbàgbọ́ kọ́kọ́kọ́ nígbàgbọ́ sí kádàrà ìpè tó ìyìn tó ṣẹlẹ̀ sóhun yìí o ìyìn tó ṣẹlẹ̀ séyìn tòun yìí o ti fi ń di ìbànújẹ́ fóun kọ́yà mọ̀ yìí pé kádàrá ọlọ́run ló ṣe wà á yá lọ́mọ anamọ́ asọ́bọ̀wò innama huwa bi qadarillah kó mọ̀ pé mùsíbà tó kàn ń pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run ni lamuya àti mina ló win kó sì mọ̀ pé àdánwò yìí àtọwọ́ ọlọ́run ló ti wá lamuya àti mina ló win kó gbà pé àdánwò tó wá yìí kì í ṣàwọ́ ọ̀tá kan ló ti wá wàlà hasidin kì í sì í ṣọ̀dọ̀ oníkèéta kan ló ti wá kó gbà bẹ́ẹ̀ bọ́bá ti gbà bẹ́ẹ̀ nínú nǹkan tí a kọ́kọ́ ń fẹ́ lọ́dọ̀ ẹni tí mùsíbà bá kàn kóun náà kọ́kọ́ rántí òun nù nítorí pé ọlọ́run sọ fún wa pé kó la yusibana illa ma kataba Allahu lana ilé anábì máa sọ fún àwọn àlèhùnmọ̀ rẹ pé kò sí nǹkan kan tí ó kàn wá láyé nínú àjálù nínú àrélù illa ma kataba Allahu lana bí ìbá ṣe tọ́lọ̀ bá kọ àkọọ́lẹ̀ rẹ̀ lé wa lórí ni ó ṣe bọ́lọ́run bá kàkọọ́lẹ̀ nǹkan kan kò ní ṣe èyí tọ́lọ̀ bá kàkọọ́lẹ̀ rẹ̀ ní í máa ṣe ṣe rí ẹ̀dá bọ́lọ́wọ̀n bá kàkọ́ọ́lẹ̀ nǹkankan kò ní ṣe o ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó yẹ kí ẹni tá a fàdánwò kàn kọ́ lọ́ọ́ dájú al bi anna a'zama al-masa'ib ad-dunyawiyya al-maut kọ́ lọ́ọ́ gbàdájú pé gbogbo èyí tí fi ń tóbi jù nínú àwọn àjálù àrélù ayé náà ni èyí tó tóbi jù ń bẹ náà ni ikú e tó bá jẹ́ sí pé ìyẹn náà lọ́wọ́ wá kàgùn sí i ló ṣẹlẹ̀ sí i ló ṣẹlẹ̀ séèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóyá ọmọ ló fún ni o bóyá ìyàwó ló kú fún ni o bóyá ọkọ ló kú fún ni o bóyá ẹ̀gbọ́n àbábúrò ló kú fún ni o kó mọ̀ pé ìhun ni tó ṣẹlẹ̀ wá sẹ́bi lóko lè hayè kó gbàdájú pé ọ̀nà tí gbogbo ẹni tí ń ṣẹ̀mí láyé tí ó gbà láyé tí ó fi dọ́dọ̀ ọlọ́run náà ní èyí kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní tọ́kú o wàlẹ̀jẹ̀mí masiruhum ilayhi kó sì lọ gbàdájú pé ikú tó ṣẹlẹ̀ sí ọmọ tòun àbíyàwó tòun àbẹ́gbọ́n tòun yìí kò sẹ́ni tí kìíní yìí ò ní kàn nítorí pé ọlọ́run sọ fún wa pé kullu nafsin za'iqatul maut gbogbo ẹ̀mí tí ń bẹ lẹ́yìn yóò tọ́kú wò ẹlẹ́ẹ̀kẹta al-ilmu bi anna al-jazaa la yufid ẹni tí mùsíbà kàn tọmọ kú fún àbí tíyàwó kú fún àbí tọkọ kú fún kọlọ ọmọ dájú o ipe al-jaza ká máa faraya watasahut kẹ́yìn máa bínú kó máa fira ẹ̀ jẹ́lẹ̀ kó máa kéré gbẹgbà míì yéé yéé yéé la yufid kọ́mọ èké ìkígbe yéé yéé ni kò ṣàǹfààní bal yudaifu wa yufawwitu al-ajr bí ìfẹ́ ṣe pé ẹgbà mi ẹgbà mí ẹgbà mí àbí yé yé yé tẹ́lẹ̀ bá ń kété bá ń faraya ni tí ń sọ̀tọ̀ kí sọ̀tọ̀ lọ́hùn ni ìyẹn gan ni ó jẹ́ kí kó má rí láadá tó yẹ kó rí lórí àdéhùn tọ́lọ́hùn fi kàn án. wa yuridu li mari alili ifmi kéèyàn máa fara kéèyàn máa fara jẹlẹ̀ kéèyàn máa ké kéèyàn máa fàṣọyámára rẹ̀ lára kéèyàn máa gbéra rẹ̀ jẹlẹ̀ ìgbà ayé tòun bàjẹ́ o fún mùsíbà tó kàn wọ̀nyí yóò ń rí dole maria lilismi a máa sọ ọmọ èèyàn di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run kí ẹni tí mùsíbà bá bá bó bá ti rántí bẹ́ẹ̀ kò ní lè faraya. aliyu bin abi talib radiyallahu anhu àlífà kẹ́yìn lẹ́yìn gbàtà níbi kúrò láyé òun ní sọ ọ̀rọ̀ yìí pé ń sọ bàtà ìrẹ́ ọmọ ìyá mi tí àdánwò kàn tó ń bara jẹ́ tó ń sọ sọkí sọsọ lọ́hùn pé ṣé ó yẹ kó jẹ́ pé mi ní kinní báyìí ó kàn bí mo ṣe ń kírun tó fọ́lọ́hùn ṣé mi ló yẹ kó kàn bí mo ṣe ń gbàwẹ̀ tó fọ́lọ́hùn ṣé mi ló yẹ kó kàn ṣé bí mo ṣe ń ṣe sàárà tó ṣé mi ló yẹ kó kàn ṣé bí mo ṣe ń lọ hajj tó bí mo ṣe ń rán àwọn èèyàn lọ tó ṣé mi ló yẹ kí nǹkan báyìí ó kàn ọmọ mi ló kú yìí ìyàwó ló kú yìí ọkọ mi ló kú yìí ṣé mi ló yẹ kí nǹkan báyìí ó kàn. ìsọ bàtà tó o bá ṣe sùúrù tó o bá mú mára tó o gbà á fọ́ tó o gbà á pọ́ ọlọ́run àmúwá ọlọ́run ni jára tí a lè kálí ọ̀dí rẹ̀ gbígbà tó gbà tó ṣe sùúrù ni kádàrá ọlọ́run yóò ṣe lórí rẹ kọ́ gbà yí pé kádàrá ọlọ́run ló ṣe tó o bá ṣe sùúrù lórí ẹ̀ kádàrá ọlọ́run yóò kádàrá ọlọ́run ti ṣe lórí rẹ wà á ń ta màájú gbígbà tó gbà fọlọ́run ni yóò sọ ẹ́ dẹni tí ó gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run sùúrù tó ṣe ni yóò sọ ẹ́ dẹni tí ó gbẹ̀san níwájú ọlọ́run wà ń jà sáàtà tó o bá faraya tó o gbéra rẹ ṣẹlẹ̀ tó ń sọ pé ayé rẹ bàjẹ́ ayé rẹ ò ní dáa mọ́ tó ń ṣépè fúnra rẹ tó ń sọsọ kí sọsọ ọlọ́run jára tẹlẹ máa kọ́ ọdí rẹ mọ̀ ìgbé yìí nì ìgbé tó ń ké nì kò dákàdàrà ọlọ́run ọba dúró yẹn ọ̀sọ́ pé kọ́lọ̀ mọ́ ṣe ń tó ṣe bí barajẹ́ ẹ nì wà á ń ta màdúrù kò dákàdàrà dúró ìwọ tó padà máa jẹ lẹ́sẹ̀ látara pọ̀ ń faraja ò ń faraja lẹ̀ bọ́ bá ti rántí gbólóhùn ni ọ̀rọ̀ rẹ yóò lè fúyẹ́ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tí ó yẹ kí ẹni tá a fàdánwò kàn kó máa rántí káwọn ẹni tó fẹ́ wá kí i káwọn tó fẹ́ wá ṣe àrọwà fún kí wọn tó dé al-ilmu bi anna ad-dunya bi tabi'atiha allati khalaqaha Allahu daru ibtila bi anna ad-dunya daru ibtila ó yẹ kí ẹni tá a fi àdánwò kàn kó lọ mọ̀ dájú pé ayé tá a wà nù ẹ̀ pẹ̀lú àdámọ̀ ayé náà tí ọlọ́run bá fi dá ayé ọlọ́run dá ayé sérí pé ayé o ayé àdánwò ni wàmtíhàn ayé tá a wà nú ẹ̀ ayé tá a mọ̀ mìín wò ni liza fàhíà màlíyà tó ń bilẹ̀ mọ̀sọ́ yìí nítorí pé adá ayé nítorí àdánwò ló ti jẹ́ kí a kó àdánwò ká kó sáyé kó kún ayé dáadáa bí alákarùn alákarùn náà ẹja dúró náà ká bá bá ti wá dé pẹ̀lú ògọ́rọ̀ a máa tẹ̀síwájú nínú wáàsí wa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 lórí ma yatadhakkaru al-musab likay yatasalla biha an musabihi èyí tó yẹ kí ẹni tá a fàdánwò kàn kó máa rántí kó fi máa ṣe wáàsí fún rárá rẹ̀ ná káwọn ará ayé àtàwọn mùsùlùmí ti ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ àtàwọn mùsùlùmí nígun mẹ́rin ayé kí wọ́n tó wá dọ̀rẹ̀ kí wọ́n tó wá ṣe àrọwà fún un. ìmù ẹlẹ́ẹ̀kẹrin ládé ẹlẹ́ẹ̀kẹrin yìí ó ní àlẹ́ ẹ̀yìn mo bí àná dúnìyà bí tọ́bi àti ha ó yẹ kí ẹni tá a fàdánwò kàn kọ́ lọ mọ̀ dájú yín pé ayé tá à ń bẹ nínú rẹ̀ pẹ̀lú àdámọ́ ayé náà tọ́lọ́run bá fi dá ayé ọlọ́run dá ayé yí pé kó máa jẹ́ dárọ̀tẹ̀lá ilé ayé ilé àdánwò ni kò sẹ́nìkan tí ó wáyé tí ò ní ràdánwò wàmtíhàn ilé tá a ti mọ mìín wò ni lẹ́dà nítorí eléyìí Fahia mali atubili masoayi ayé dín tó kún kẹ́kẹ́ fún àwọn àdánwò tí kó wá bí tí kó wá bá ń dọ́dọ̀ rẹ̀ ni ọmọ mọ̀ pé tó èyí tó lọ́hùn ni kó kàn mí rèé yóò sì wá fi sùúrù yóò fi pàdé rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú nǹkan tó yẹ kí ẹni tí a fàdánwò kàn kó rántí ṣáájú káwọn èèyàn tó wá bá a kí wọn tó máa wá ṣe wáàsí fún pé ṣe sùúrù gbà kí wọn tó máa wí bẹ́ẹ̀ fún un anatazakara òun ni pé ayataza kara ní pé kí ẹni tí a fi mùsíbà kàn kó máa rántí pé a nana àwa tá ń bẹ láyé gbogbo wa wàhálù náà àti gbogbo àwọn ẹbí wa wa àmúwálù náà àti gbogbo dúkìá wa pátá látòkè délẹ̀ àtẹ̀yí tí ń mínú dúkìá àtẹ̀yí tí ò mí àtẹ̀yí tí ń mira nínú dúkìá àtẹ̀yí tí ò mira tó jẹ́ pé bọ́rọ̀ gidi ni mílíkùn lè là Kama mọ̀ pé gbogbo wa abẹ́ ìkápá ọlọ́run là ń bẹ àwa fúnra wa àti ní tá a kójọ ní dúkìá àtẹ̀yí tí ń mímbà àtẹ̀yí tí ò mí tí ń yíradà àtẹ̀yí tí ò yíradà ní dúkìá gbogbo wa pátápátá látòkè délẹ̀ mílíkùn lélà gbogbo wa abẹ́ ìkápá ọlọ́run ọba là ń bẹ. falágùnmá ahaz ọlọ́run ló ní ìtọ́lọ́ba gbà nínú ẹ̀ èyí tọ́lọ́ bá gbà nínú dúkìá nínú ẹ̀ ọlọ́run náà ló ní wàláwo máa hàn tọ̀ èyí tó bá sì fún wa nú ẹ̀ ọlọ́run náà ló ní bó bá gbà kan nú gbogbo dúkìá tó fún wa bóyá ọmọ ló gbà ní òun ló ní òun náà ló gùn wá tẹ́lẹ̀ bí mọ́tò ló gbà lọ́dọ̀ wa ní èyí ó lè kó jẹ́ nínú gbogbo dúkìá wa láwo máa áhàd òun ló ní èyí tó bá gbà ń bẹ̀ wàláwo máa hàn òun náà ló sì ní èyí tó bá bùn wá. ó yẹ kí gbogbo ẹni tí mùsíbà bàbá kàn kí gbólóhùn nìkan máa bẹnu làákàyè rẹ̀ kó fi hàn ṣe sí fúnra rẹ̀ ní tó di pé àwọn èèyàn wà bá a. ilé ọmọ ìyá mi tí òun gbọ́ mi ní dèdé àkókò yìí èyí tí máa ń káni jù nínú mùsíbà láyé náà ni mùsíbà yìí pé kéèyàn kú fún ni. kéèyàn kú fún èèyàn òun làwọn mọ̀ ìpọ́jẹ́ pàápín mùsíbà naam ọ wá gbọ́ nǹkan tí anábìwa Muhammad tó wí anábìwa Muhammad sọ náà rẹ̀ pé iza mata waladul abd tí ọmọ ẹrú mi bá ṣaláìsí ẹrú mi tó gbà fún mi ọlọ́run ẹrú mi tó nígbàgbọ́ sí mi tó mọ èmi ọlọ́run ọba lọ́lọ́run tí ọmọ rẹ̀ bá ṣaláìsí yakulu Allahu ta'ala li malaikatihi ọlọ́run ó máa sọ fáwọn màláìka rẹ̀ yìí pé qabatun walada abdi ẹgbẹ̀mí ọmọ ẹrú mi ni è ẹgbẹ̀mí rẹ̀ ọlọ́run náà ló sì ràn wọ́n jẹ́ o ló àwọn màláìka jẹ́ gbẹ́gbẹ́ ẹ bá mi gbẹ̀mí rẹ̀ ọlọ́run ó tún máa wá bèrè lọ́dọ̀ àwọn màláìka yìí pé qabatun walada abdi ṣé ẹ ti gbẹ̀mí ọmọ ẹrú mi ni èyí ẹrú mi ti ń sìn mí ní gbogbo ìgbà yìí mi ti ń ṣe tẹ̀mí ọlọ́run ní gbogbo ìgbà yìí mi ti ń ṣe sàárà fún mi ní gbogbo ìgbà yìí ń du ọmọ rẹ̀ ni èyí fayakuluna na àwọn mẹ̀lẹ́kà tọ́lọ̀ ń gbé sí ìjánu ẹ̀mí gbígbà ẹ̀mí ẹ̀dá ní gbígbà wọ́n mọ̀ sọ wípé bẹ́ẹ̀ ni àti gbẹ̀mí ọmọ ẹrú rẹ̀. fayakun ọlọ́run tún wá sọ báyìí pé wọ́n wá àlẹ́mu bẹ́ẹ̀ ni ọlọ́run bá sì ti nímọ̀ nípa gbogbo tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ nítorí pé òun náà ló pàṣẹ rẹ̀. ọlọ́run mọ̀ sọ pé kọ̀bá tún samarata fuwadi ṣé èso ọkàn rẹ̀ ẹgbàá lára rẹ̀ ni èso ọkàn rẹ̀ tí ń jọmọ rẹ̀ ẹgbàá ni èyí. fayakuluna naam àwọn mẹlẹ́kà yóò máa dá ọlọ́run lóhùn pé bẹ́ẹ̀ ni a ti gba èso ọkàn rẹ̀ tí ń jẹ́ ọmọ tí ó fọkàn balẹ̀ sí ọmọ tí ẹrú mi fọkàn balẹ̀ sí fọkàn rẹ̀ ti balẹ̀ sí pé eléyìí ń bẹ̀rẹ̀ sí jẹun rẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ bóyá ọkùnrin lọmọ náà bóyá obìnrin ni bóyá méjì ni wọ́n ni bóyá ọkàn ni wọ́n tọkàn rẹ̀ ti balẹ̀ sí ara rẹ̀ ọlọ́run máa béèrè pé ọmọ tó fọkàn balẹ̀ sí nínú ọmọ rẹ̀ ṣé ẹ ti gbà á nìyẹn àwọn mẹ̀lẹ́kọ̀ máa sọ pé naam a ti gba èso ọkàn rẹ̀ tó ti fẹ̀mí balẹ̀ sí tó mọ̀ ìpè ah, ah mhm, eléyìí ó tó fọ́ ó tó fẹ̀yìn lẹ̀ fún ojú ayé mi yìí náà mo sì ti ń jẹ ọmọ jẹ lọ́dọ̀ rẹ̀. ọlọ́run máa sọ pé mazakọ́lá abdi nígbà tí ẹ lọ pa ọmọ rẹ̀ nígbà tẹ́ ẹ lọ yọ ẹ̀mí lára ọmọ ẹrú mi kí lẹrú mi ń wí nígbà tẹ́ ẹ yọ ẹ̀mí lára ọmọ rẹ̀ tẹ́ ẹ ju òkú ọmọ rẹ̀ ńlẹ̀ fún kí ni ọmọ kí ni ń wí kí lẹrú mi náà ń wí ṣé ń faraya ni àbí ń sọ̀tọ̀kísọ̀ sí mi ọlọ́run ẹ wo wàhú alam ọlọ́run náà sì mọ gbogbo tí ń ṣẹlẹ̀ mbẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ yóò tún mọ béèrè lọ́dọ̀ àmọ̀lẹ́kà yìí pé kí lẹrú mi náà ń wí nígbà tẹ́ ẹ pa ọmọ rẹ̀ kọlu hamidaka àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ sọgbà nígbà tá adébẹ̀ tá a yọ ẹ̀mí kò lára ọmọ náà alákọ̀ọ́kọ́ gbólóhùn tó kọ́kọ́ jáde lọ́dọ̀ ẹ lẹ́nu rẹ̀ ni pé alihamudulilá ẹrú rẹ náà ń yìn ẹ ń sì ń sàrẹ Ọlọ́run ọba wasarja gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ó sì bẹ̀rẹ̀ sí wí gbólóhùn náà lẹ́ẹ̀kan náà ń sọ lẹ́nu ara ìpàtọ̀dọ̀ Ọlọ́run lòun ti wá òun gangan tóun jẹ́ bàbá ọmọ àbí tóun jẹ́ ìyá ọmọ ọ̀dọ̀ ọlọ́run lòun jí wá ọlọ́run náà ló sì mọ̀ọ́mọ̀ ló gun òun lọ́mọ yìí ló sì ní kó dàgbà débi tó dàgbà dé ló sì ti ń tó ní sì ti ń fún mi ní ti ń fún mi lóúnjẹ ló sì tó fẹ̀hìn ilẹ̀ fún tọkàn mi ti ń balẹ̀ pé màá fẹ̀hìn ilẹ̀ fún. wàyí náà ilé yọrọ di wọn mo gbà pé ọlọ́run náà ló gùn mí lọ́mọ náà ọ̀dọ̀ ọlọ́run lèmi gan ti wá ọ̀dọ̀ ọlọ́run náà lèmi náà ń tún padà sí àtèmi àtọmọ náà ọ̀dọ̀ ọlọ́run náà lápadà padà sí akáṣe tiẹ̀ ti dé bá báyìí gbólóhùn tí ń wí fún rẹ̀ ọlọ́run bá nu fayaqulu rabbuna azza wa jal nígbà tá a màláíkà bá ń sọ fọlọ́run yìí pé ọlọ́run o ẹrú rẹ̀ nígbà tá a pa ọmọ rẹ̀ tán nígbà tá a gbé mùsíbà yìí kàn ẹrú rẹ̀ ń dúpẹ́ ni o gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un náà ní wí fún ní wí fọlọ́run fayaqulu rabbuna ọlọ́run máa wá sọ yìí pé ibnu li abdi baytan fil janna ẹ lọ nú àlìjẹ́nà ẹ lọ bá mi kọ́ ilé kan kalẹ̀ fún ẹrú mi yìí nínú àlìjẹ́nà wasamuhu bẹ́ẹ̀ wasamuhu bẹ́ẹ̀ talhamd bẹ́ẹ̀ bá kọ́lé náà tán ẹ wá kọ́ síwájú ilé náà pé ilé ọpẹ́ ilé ẹrú mi ti ń dúpẹ́ fún mi ọlọ́run ti ń jẹ́ ti lágbájá ọmọ lágbájá ẹ sọ yín pé òun ló ní ilé yìí ẹ lọ kọ́lé náà kalẹ̀ fún kẹ́kọ̀ọ́ ilé ọmọ ọlọ́pẹ́ síwájú rẹ̀. bọ́bá rí bẹ́ẹ̀ ilé ẹrú mi ilé mùsùlùmí tó ń gbọ́ mi ní dèédé àkókò yìí la'in faqadta waladan tọ́ba lọ jásí pé ọ̀ṣẹ́ àfẹ́kù ọmọ kan olùsìn ọmọ kan ọ̀pàdánù ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ lọ gbàdájú o má bara jẹ́ jù màá yí pé ọlọ́run ọba tó fún ẹ lọ́mọ náà ló padà bá wàhùwà alam ọlọ́run náà ló sì nímọ̀ nípa tí ń bẹ́ńbẹ́ falakọ́dé fakọ́dàgẹ́ irúkà wò dáadáa ṣé ọmọ kan tó nìwọ́ lose ṣé ọmọ kan tó nìwọ́ pàdánù rẹ̀ lọ́mọ ẹgbẹ́ lòmíì yàtọ̀ sí wọ ọ pàdánù àìmọye ọmọ ọmọ kan tó nìwọ́ pàdánù jẹ́ kí ìbànújẹ́ rẹ̀ jọ mọ níwọ̀nba kó o máa wá dúpẹ́ fọlọ́hún kó o sì máa wá sọ fọlọ́hún pé kọ́lọ́hún kó ṣe àwọn tó kù lájẹmọ́nú fún ẹ kó o ṣàwọn tó kù lọ́mọ agbẹ̀yìn tẹ́yìn ṣe fún ẹ kó o ṣe wọn lọ́mọ tó já sí pé kó o máa sọ fọ́lọ́n pé kọ́lọ́n kó ṣe wọ́n ní àrídùnnú ọmọ fún ẹ kó o má tó padà rí bàtújẹ́ lórí ẹ̀ mọ́ falakọ́ni fakọ́dàgẹ́ irúkà wò dáadáa ṣọmọ kan jọ ni wọ́n lóòsì nísìn ó pàdánù rẹ̀ ló ń banújẹ́ ẹlòmíì yàtọ̀ sí wọ ó ti pàdánù àìmọye ọmọ ẹlòmíì kó ọmọ gbogbo ọmọ ẹlòmíì ń bẹ nínú mọ́tò tó fi lọ lásìdẹ́ǹt tí gbogbo àwọn ọmọ rẹ̀ ó sì parẹ́ ńjọ́ kan ṣo. ànábì ayúbà aleyhi salatu wa salam bàbá tẹ ẹ̀rántí ẹ̀ ànábì ayúbà gbogbo ọmọ tó bí ìjọ kan ṣo ni mùsíbà dé ló sì palẹ̀ mọ́ ògiri wó pa gbogbo àwọn ọmọ rẹ̀ ìjọ kan ṣo kárántí àwọn eléyìí náà kárántí ànábì ayúbà àwa tá a pàdánù ọmọ kan ṣo kájẹ́ kí ìbànújẹ́ wa kó mọ níwọ̀nba ànábì ayúbà ìjọ títí ẹ̀ kàn ìjọ tí mùsíbà rẹ̀ kàn tí ó sọ̀sọ́ kí sọ̀sọ́ lọ́hùn ni alhamdulilayi ni wí inna lillahi wa inna ilayhi raji'un. nígbà tó sì wí bẹ́ẹ̀ fọlọ́hún ọlọ́run padà dá oore padà fún un. láyé ń fẹkọ́ ta wàlídàn ìrẹ ọmọ ìyá mi ìrẹ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tó ń gbọ́ prógámù ìlérí tv suna yorùbá níbẹ̀ náà láyé ń fẹkọ́ ta wàlídàn tó lọ jẹ́ pé bàbá nìwọ ṣàfẹ́kù rẹ̀ ọba pàdánù bàbá tó bá pé bàbá nìwọ pàdánù rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ló ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀ àwọn àrídàtàn àbí màmá àti ẹ lọ pàdánù rẹ̀ fakọdẹ fakọdà gẹ irúka wàálìdán wà wàálìdàtàn lọ́mọ yìí pé lómi kì í ṣèwọ nìkan tí ló kọ́kọ́ pàdánù bàbá kì í ṣèwọ nìkan tí ló kọ́kọ́ pàdánù ìyáláyé mọ̀ yìí pé lómi yàtọ̀ sí rẹ̀ ó ti pàdánù ìyá àti bàbá lẹ́ẹ̀kan ọjọ́ náà lápapọ̀ láàrin oṣù kan ọjọ́ náà. fariham kolbak má fi ìrònú ṣe ra rẹ léṣe má fi ìbànújẹ́ ṣe ra rẹ léṣe fariham kolbak tíráì kọ kẹ́ ọkàn rẹ ṣé èèyàn máa ń fi ìbànújẹ́ fi kẹ́ ọkàn ni èyí tíráì kó máa ti ìdùnnú bọ̀bẹ̀ fúnra ara rẹ kó o máa fi ìdùnnú kó o fi máa tutù ọkàn ara rẹ. wazkur rabbak ọlọ́run ọba rẹ tó fi àdánwò kan ni o máa rántí kọ́ ọmọ wa sọ pé ọlọ́run ó ti gbé àdánwò wá mo sì ti ní ara mo fi gbà á sí ìkẹ́ ń bẹ lẹ́yìn sùúrù tí onísùúrù bá ṣe tó bá fi gba mùsíbà tó bá fi gbà á sára òun ló kù ni mo ń retí o nítorí pé wọn náà ló ti sọ pé wàá fẹ́ ṣe sọ ọ̀bìrì o ti sọ pé gbogbo ẹni tó bá ti ṣe sùúrù lórí àdánwò tó bá fi kan èèyàn ẹni tó bá ti ṣe sùúrù lórí ẹ̀ ìró kó máa jẹ́ tẹ́lítọ̀hún ìdùnnú tí ń bọ̀ lẹ́yìn mùsíbà yìí ni mò ń retí wàásùkò rabbaka yusakkinu qalbak bó o bá ti rántí ọlọ́run ba lẹ́yìn ìgbà tí mùsíbà bá ti kàn ọ́ ó rí i pé ọlọ́run ba yóò fi ọkàn rẹ balẹ̀. ìrẹ́ mùsùlùmí tó ń gbọ́ prógrámù yìí ìrẹ́ mùsùlùmí tí àdánwò kàn ìrẹ́ mùsùlùmí tọmọ kú fún ìrẹ́ mùsùlùmí tíyàwó kú fún ìrẹ́ mùsùlùmí tọkọ kú fún ha atadiri man yujaddidu ahzanak tó o e fi wà nú ìbànújẹ́ tó o fi kóńdú ìbànújẹ́ lẹ́ẹ̀mẹ́wàá tó o bá wọnú ilé ó mà lọ ronú tó o bá lọ ká àgbọn lọ yàgbẹ́ ò ní jáde bọrọ níkà ò ní jáde kó o ní sálángà bí tó ń lọ yàgbẹ́ wọn ó tún wá wù ẹ ń bẹ nẹni kó o tó lè kó o tó lè kúrò ní sálángà padà wọnú ilé tí o fẹ́ fi ronú ṣe ara rẹ léṣe ni má gbàgbé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ìpè mo sọ fún ẹ e yìí pé ọlọ́run ò fi mùsíbà kàn ọ́ lánìyàn ìgbọ́ ọlọ́run fẹ́ fi pa ọ́ rẹ́ o kìí sì ṣe pé ọlọ́run fi mùsíbà kàn ọ́ lánìyàn ìgbọ́ fẹ́ fi jẹ ọ́ yà o mọ̀ yí pé sùúrù tó o fẹ́ ṣe ń bẹ̀ lọ́lọ́run fẹ́ fi ṣèdánwò fún ẹ ọlọ́run ń ṣèdánwò fún ẹ ni tí ó pass àbọ̀ ní pass èyí tó ń ṣe pẹ̀lú àpọ̀jù ìbànújẹ́ yìí bọ́ ọ̀ bá tètè dára rẹ padà ó ṣubú mọ́ ṣubú níwájú ọlọ́run àtẹ́jìrì mọ́yún jẹ́ dídú lákà áhàzánẹ́kì ǹjọ́ ọmọ ẹni tí ń renuvele ǹjọ́ ọmọ ẹni tí ń sọ ìbànújẹ́ di tuntun fún ẹni gbogbo ìgbà lè rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ tó bá fi wọ káà tó fi ń ronú lẹ́ẹ̀mẹ́wàá tó bá wọ yàrá tó fẹ́ lọ sùn ǹjọ́ ọmọ ẹni tí wọ́n ń bá ọ tí ń sọ ìbànújẹ́ rẹ di tuntun fún ẹni gbogbo ìgbà ǹjọ́ ọmọ ẹni tí ń sọ di tuntun fún ẹ wọ̀nyí wọ́n á sì bàk ǹjọ́ ọmọ ẹni tí ń sọ mùsíbà rẹ di ńlá fún ẹni gbogbo ìgbà innahu shaytanu rajim òun là ṣètánì àṣetánì ní ń bẹ pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà ni mùsíbà yìí ní fi ń peléke re rẹ̀ àṣetánì ní ń bẹ pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà òun ní ń sọ ìbànújẹ́ ọmọ ìyá ẹ àbí ti ìyàwó rẹ àbí tọkọ rẹ àbí tọmọ rẹ tó ti aláìsí òun ní ń di tuntun ní ọkàn rẹ ní gbogbo ìgbà ní ń sọ ìbànújẹ́ di tuntun fún ẹ ló fi ń ronú ni wọ́n fi ń sọ fẹ́ pé kó jẹun ná kó tó jẹun ní wọ́n fi sọ fún ẹni pé kó ní wọ́n fi sọ fún ẹni pé lọ sùn náà kó tó lè sùn kò sẹ́ni kankan tí ń sọ ìrònú di tuntun fún ẹ tó kọjá ṣètọ́n fálẹ́ tẹ́sílẹ̀ sílẹ̀mìláhù má gbà ń tí àṣetánì ń fẹ́ fún ẹni má gbà fún mo sí ẹ àṣetánì ń fẹ́ pé kó o kú sínú ìrònú ni ọlọ́run tó sì gbé mùsíbà wá kò gbé mùsíbà wá láti fi pa ọ́ kò gbé mùsíbà wá láti fi jẹ ọ́ ń yà ọ́ wọ́n fẹ́ fi ṣèdánwò fún ẹni ṣé ó pass àbó ní pass bó o bá ń tẹ̀lé yìí táṣe tání ńlá alẹ́ fún ẹ yìí bó o bá ń tẹ̀lé pé ìrònú ní gbogbo ìgbà yìí lọ bá dúró lérò ní gbogbo ìgbà mọ̀ yín pé àṣẹ tání ń jẹ ọ́ lérè nù inú àṣẹ tání ń dùn sí ẹnu fala tastaslim lahu má gbà tàṣẹ tání má gbà wọlé. tazakkar rasulaka muhammadan sallallahu alayhi wa sallam ìjọ sallallahu alayhi wa sallam kò sẹ́nìkan náà mùsùlùmí láyé torí àdánwò tó tó ànábì wa muhammad fakọ̀dì fakọ̀dà ummahu fakọ̀dì fakọ̀dà àbá ẹ dákun àkọ́kọ́ mùsíbà tọ́lọ̀ kọ́kọ́ fi kan ànábì láyé ànábì kọ́kọ́ ṣàfẹ́kù ìyá ọkọ́kọ́ ṣàfẹ́kù bàbá rẹ̀ láyé nígbà tánábì ń dọmọ olóṣù méjì nínú ìyá rẹ̀ ànábì ń dọmọ olóṣù méjì nínú oyún ìyá rẹ̀ ni bàbá rẹ̀ jáde láyé ẹ dákun ẹ wo bẹ̀rẹ̀ ìgbésí ayé ànábì ìbànújẹ́ ìmùsíbà ló bẹ̀rẹ̀ ayé ànábì wọ́n fẹ́ kọ́dà ó mà ànábì dáyé ó bẹ̀rẹ̀ sí lọ ayé ń dọmọ ọlọ́dún mẹ́fà nìyá rẹ̀ jáde láyé anabi tún ṣàfẹ́kù ìyá rẹ̀ anabi tún pàdánù ìyá rẹ̀ wàá ṣàyẹ tí mẹ́lẹ̀ abawẹ́ yìí anabi dẹni tí ó ṣẹ̀mí níṣẹ̀mí ọmọ òrukàn lára ìyá àti bàbá anabi ò níyà anabi ò ní bàbá láti kékeré tazakar nabi yaka muhammad ìrẹ ọmọ ìyá mi rán rántí anabi wa muhammad tí àdánwò kàn fi àdánwò tiẹ̀ náà tó kàn yẹn nìyí ṣe ìwé ti ànábì wa Muhammad kò fi rántí ànábì fakọ́dé fakọ́dá nasir wal ma'in nígbà tánábì dàgbà tánábì di tánábì di abarapá ẹni tọ́lọ́hún fi kẹ́ ànábì tọ́lọ́hún fi ṣe olùrànlọ́wọ́ fànábì tá à ń pè ní Khadija ó tún já fáwù ó tún fànábì ilẹ̀ òun náà tún lọ ẹni tá a fi kẹ́ ànábì ó tún já ó ilẹ̀ òun náà tún kú rántí èyí náà bó bá jẹ́ sí pé èèyàn kan bá kú fún wọn náà tó jẹ́ olùrànlọ́wọ́ tiẹ̀ náà ni tó ń torí ẹ̀ tó fẹ́ fi para rẹ̀ rántí ànábì àti Hàdíjà tí ń jẹ́ olùrànlọ́wọ́ fún tí ń jẹ́ ìyàwó rẹ̀ ọjà ó fi ilẹ̀ ànábì ò torí rẹ̀ pé pokùnso ìwọ náà má pokùnso ànábì ò torí èyí kó sọ̀tọ̀ kí sọ̀tọ̀ lọ́hùn ànábì ọlọ́hun sì ni ọlọ́hun gba olùrànlọ́wọ́ tọ́lọ́hun gbé fún tọ́lọ́hun fi kẹ́ ọlọ́hun já àgbà lọ́dọ̀ rẹ̀ ó tún kẹta ẹni títún tí ànábì bá ṣe wáàsí níbì kan tí wáàsí yẹn bá fọ́n ta tí wáàsí yìí nì tó bá bá àwọn èèyàn tó bá bá àwọn kèfèrí wí ẹni tí àwọn kèfèrí wọn ń fẹjọ́ sùn fún tí ń jẹ́ àbúrò bàbá ànábì táǹpẹ̀ ní àbúrò tọ́líbì tí wọn bàbá ìpẹ́jọ́ ọgbọ́n tí ṣọgbọ́n wàásù tọmọ ẹ̀ lọ ṣe nígboro lẹ́nìí ń bú òòṣà wa ń bú àwọn ọlọ́run tàwọn ha àfojú ọmọ náà rí kísà àbútọ́líbì ti ń sọ gbà ẹ fọmọ yẹn lẹ̀ jẹ́ mi gbọ́ mo bùrọ̀dá mi ni ẹ fi ilẹ̀ kò tí ì yé ni ẹ fọmọ yẹn lẹ̀ ẹni tí tó ń gba ànábì lọ́wọ́ àwọn kèfèrí ẹni tí tó ń fẹnu gba ànábì ńlẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí tí àwọn kèfèrí ò fi rí ṣùtá ṣe fànábì ó tún dijọ́ kẹta tí àdéjà kú òun náà tó jáde láyé ẹ ẹ ẹ wo àdánwò ànábì kan tí wọ́n ń lo ayé ń lo ayé ń lo ayé lọ. anabi tí wọ́n padà pàdánù àwọn ọmọ ní ọmọ méje tí ànábì bí sáyé la ilaha illallah ànábì mẹ́fà kú lójú ayé anabi ànábì fọwọ́ ara ẹ̀ ó fi sí ikú ọmọ mẹ́fà lójú ayé ẹ̀ kí ló ti kàn wọ́n nísìn èyí ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó kú lọ́wọ́ ànábì tí ànábì torí ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sì ni ànábì ò torí ẹ̀ kó sọ̀sọ̀ kí sàṣọ ọlọ́run ànábì ò torí ẹ̀ kó lóun ò ṣe islam mọ́ ànábì ò torí ẹ̀ kó sọ sọkítọ̀ tọ́lọ́n kó máa sọ fọ́lọ́n gbọ́lọ́hún ṣé bẹ́ẹ̀mì ló fi ṣọ̀gá Islam èyí tó fi ń kàn mí nínú àdánwò ìmọ̀ tí ń pọ̀ ju èyí tó ṣe báyìí èyí tó ṣàwó yìí ànábì ò sọ̀sọ́kítọ̀ tọ́lọ́hún. fásitì musaba kabi nabi iye Muhammad mùsíbà tó kàwọ́ náà yìí tó ń torí ẹ̀ tó fi ronú tó fi sọ̀sọ́kítọ̀ tọ́lọ́hún yìí bí mùsíbà rẹ tó bá ọ nì fi rántí tànábì wa Muhammad ṣé tiẹ̀ tó tànábì ni tó <laughs> bàbá rí bẹ́ẹ̀ a wà sáré lọ sí àwọn àdá àwọn ẹ̀kọ́ bá ti máa lọ ọ̀dọ̀ ẹni tí mùsíbà bá kàn alákọ̀ọ́kọ́ bàbá fẹ́ lọ ọ̀dọ̀ ẹni tí mùsíbà kàn àkọ́kọ́ ni pé azirabu ila ahli mutawaffa li takdimi al-azai lahum a lọ ọ̀dọ̀ ẹni tí àwọn ìdílé ẹni tí mùsí ìdílé tí mùsíbà kàn á lọ sí ìdílé náà láti lọ ṣe àrọwà fún wọn láti lọ ṣe wáàsí fún wọn láti lọ fi ṣe wáàsí ìtútù ọkàn fún wọn. àmọ́ wáàsí tá a fẹ́ lọ ṣe yìí yakunu mahkuma mi bá ti dọ̀wọ́ àbítí wọlé àdábìdì níyà a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìsìlámù tiwa láfi lọ ṣe àrọwà fún wọn. wọ́n mi bá ti rádìgì àdá nínú àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ bàbá fẹ́ lọ lé ẹni tí àdánwò bá kàn bàbá fẹ́ lọ bẹ̀ lọ ṣe wáàsí fún wọn ọ̀hun ni pé yẹ́jìbọ́ àǹtúnṣìgẹ́ra húsínàká lè fàkìdì him bọ́ ọba débẹ̀ ìwọ tó fẹ́ lọ ṣàrọ́wà fẹ́ni tí àdánwò kàn bọ́ ọba débẹ̀ fi ìbànújẹ́ fi hàn sí wọn fi hàn wọ́n pé ìbànújẹ́ tó kàn wọ́n nì ó kàn wọ́n náà èèyàn yìí débi tó fẹ́ lọ ṣe àrọwà fáwọn tí mùsíbà kàn kọ́ wá débẹ̀ kọ́ máa wá lọ rẹ́rìn-ín kọ́ máa wá lọ rẹ́rìn-ín àrìn tákìtì kọ́ máa wá lọ rẹ́rìn-ín títí títí ká máa lọ rí ẹ̀hín ọ̀gàn rẹ̀ ẹ̀hín tí fi ń tẹ oúnjẹ mọ́lẹ̀ ẹ̀hín tí fi ń tẹ oúnjẹ mọ́lẹ̀ tí fi ń fọ́ oúnjẹ tí fi ń gbé sọ́nà fún ẹni tó fẹ́ lọ ṣe àrọwà fún ẹni tí àdánwò bá kò máa lọ fẹ́ hín bẹ́ẹ̀ wa tu'abbiru an dhalika bid-du'a'i lahum bis-sabr bí ọba dọ́dọ̀ wọn ó ṣàfihàn ìbànújẹ́ tiẹ̀ náà pẹ̀lú pé kó o máa wá bá wọn sọ̀rọ̀ kó o máa wá fi ṣàdúrà fún wọn pé ọlọ́run bá a bùn yín ní sùúrù o ọlọ́run bá yọ̀ǹda sùúrù fún yín o iná ńlá ní nǹkan tó jó yín wa du'a'i bir-rahmati lil-mayyit ẹni tó wá ṣaláìsí inú wọn tí wọ́n torí ẹ̀kan àwọn ẹbí olóògbé ọ ṣàdúrà sùúrù fáwọn ọ sì fi ìbànújẹ́ tiẹ̀ náà ó fi hàn ó mọ sọ̀rọ̀ ni tẹ̀dúnọkàn tẹ̀dúnọkàn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ bá a ti máa ń lọ ṣe wáàsí àbí tá a máa ń lọ ṣe àrọ́wà fẹ́ni tí mùsíbà bá kàn iza kanat tajma'uka alaqata ma'al mutawaffi iza kanat tajma'uka alaqatun ma'al mutawaffi ma'al mutawaffa tí ó bá tó jẹ́ sí pé àsopọ̀ kan àjọṣe kan bá ń bẹ láàrin ìwọ pẹ̀lú ẹni tí ọjà láìsí yìí famina lè jẹ́ yìí èyí tó dáa jù àǹtẹ́sí kóra bá àdọ́lẹ̀ màwá kí fi lè jẹ́ yìí dáa nìho àjọṣe tó wà láàrin ìwọ pẹ̀lú ẹ̀ bóyá ẹjọ́ máa ń lọ bóyá ẹjọ́ máa ń lọ ṣiṣẹ́ ọlọ́run kan bì kan ni bóyá ẹjọ́ ń ṣiṣẹ́ olóore kan ní kọ̀rọ̀ ni ọ̀ràn àwọn èèyàn létí àwọn nǹkan tó dàwọ́ pẹ̀lú ẹ̀ pọ̀ níṣẹ́ ilé iṣẹ́ oore tẹ́ ẹ jọ máa ń ṣe ní kọ̀rọ̀ àbí ní gbangba náà ni ó ń rántí ẹ̀ ó máa rán àwọn ẹbí rẹ̀ létí rẹ̀. fàánù fàkìdì bíi amásílẹ̀ káyọ̀tẹ̀ tẹ̀lé sí máa ń kọ́sọ́sí náà fàkìdì hìn nítorí pé àwọn ẹbí olóògbé wọ́n máa ń fẹ́ láti gbọ́ ìtàn nípa ìgbésí ayé èèyàn wọn tó lọ wọ́n máa ń fẹ́ gbọ́ ìtàn nípa rẹ̀ lẹ́nu àwọn ẹlòmíín tó bá wá kí wọn lẹ́nu àwọn ẹlòmíì tó bá fẹ́ ṣe wáàsí fún wọn ìyẹn náà yóò máa jẹ́ ìdùnnú fáwọn náà gba ah, ìyẹn ni pé èèyàn wa náà ọ̀tẹ̀ ìṣiṣẹ́ olóore báyìí ní kọ̀rọ̀ báyìí ah, ìyẹn ni pé èèyàn wa náà ọ̀tẹ̀ ah, ìṣiṣẹ́ báyìí ọ̀tẹ̀ ìṣiṣẹ́ báyìí ọ̀tẹ̀ ìṣiṣẹ́ báyìí táwa àti ẹ̀ mọ̀ gbogbo ẹbí tí mùsíbà bá kàn wọ́n máa ń fẹ́ láti gbọ́ ìtàn èèyàn wọn tó ṣaláìsí ẹlẹ́kẹ̀ẹ́ta nínú ẹ̀kọ́ tí a fi máa lọ ṣe àbẹ̀wò ẹni tí mùsùlùmí bàbá kàn ìsẹ́mi ìlà tẹ̀mí ní kakọ̀ níbi kan fọwọ́ bí amásílẹ̀ kájà tẹ́lẹ̀ tahaddus bọ́ ọ bá dé ọ̀dọ̀ ẹbí àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sí farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu tiwọn náà farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn wọ́n tàn àbí ra máa fi da kíníkì mi ní kúsí ọmọ rárá ti fákìdín nítorí pé náà wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ìbànújẹ́ tí ń bẹ lẹ́mìí tiwọn náà wọn náà farabalẹ̀ kọ́ gbọ́ bọ́ ọ bá gbọ́ ọ tán wọ́n wá ṣe wá sí fún wọn. ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ́lẹ́kẹ̀rin tajannab irisala irisala ta nasiya ìwọ́n tó bá wà nílùú pẹ̀lú ẹbí àwọn tí mùsíbà bá kàn tó bá wà nílùú pẹ̀lú wọn jìnnà sí àti ṣe lẹ́tà orí fóònù lẹ́tà orí fóònù àbí kó wá kọ lẹ́tà orí pépà kó wá lóò fẹ́ fi ránṣẹ́ sí wọn ẹ sì jọ wà núùlù pẹ̀lú wọn ni má ṣe bẹ́ẹ̀. illa iza kunta fi baladin ba'idin àyàfi tó bá já sí pé ìlú ibi tó wà ìlú náà jìnnà kì í ṣèlú ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lọ wà pẹ̀lú wọn bóyá o bẹ ní Amẹ́ríkà àbí kó máa bẹ ní London àwa sì ń bẹ ní Benin bí Benin bí nìkan ti ṣẹlẹ̀ o ò lè fò kó ní amẹ́ríkà kó sọ pé o fẹ́ wá kí wọ́n ń bí àfi kó o kọ lẹ́tà ìbáni ló tó láǹfààní àti kọ lẹ́tà lórí eh, ẹ̀rọ ayélujára àbí kó wá kọ lẹ́tà oní pépà kó wá kọ ránṣẹ́ sí wọn àmọ́ bí ìbá ṣe bẹ́ẹ̀ o wà ní kan jọ náà pẹ̀lú wọn kó o wá kọ lẹ́tà sí wọn lórí fóònù là. nínú àwọn ẹ̀kọ́ tó tún dìrọ̀ mọ́ kínní yìí bàbá fẹ́ lọ bàbá fẹ́ lọ kí àwọn ẹbí ẹtí jẹ̀lẹ̀jẹ̀lẹ̀ sí àwọn ẹ̀kọ́ náà pọ̀ dáadáa àmọ́ bí àkókò ṣe gbà wá mọ náà la fi ṣe ṣe yìí ìbá yìí tá a gbọ́ yìí náà ọlọ́run dákun má ṣe ní àgbọ̀mọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ inú ilé àwa náà tá a sọ ọlọ́run dákun má ṣe ní àsọmọ fáwa náà àtẹ̀yìn tẹ́ gbọ́ àtàwa náà ọlọ́run dákun má ṣe ní àgbọ́mọ àti àsọmọ fáwa náà o ọlọ́run dákun já gbọ́ pípọ̀ rẹ̀ láyé bàbá sì yíta sì gbọ́ lónìí ọlọ́run dákun jẹ́ ó ṣe wá lẹ́yìn àǹfààní ní ìyá ayé bọ́bá tó di gbangba kìyàmọ̀ ọlọ́run dákun jẹ́ ó ṣe wá láǹfààní. àwọn ọmọ ìyá wa tí wọ́n ń kawó tí wọ́n ń dawó sórí ètò yìí náà ni àwọn ọmọ bàbá wa Seifu Sàkáàrí eh, àti Yakub àti Musa àti gbogbo àwọn ọmọ náà pátá látòkè délẹ̀ ọlọ́run o má jẹ́ kí dáadáa wọn má jẹ́ ó bàjẹ́ o àrísìkì tó o bùn wọ́n tí wọ́n fi ń ṣe tọ́lọ́run yìí ọlọ́run dákun má jẹ́ kárísìkì náà má jẹ́ ó pòórá lọ́dọ̀ wọn lójijì má jẹ́ kí wọ́n fi ọlá pìtàn jẹ́ kí wọ́n lo ọlá náà títí káwọn náà tó fi lé ọmọ lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá tiwọn náà ṣe lò ó títí tó fi lé àwọn lọ́wọ́ jẹ́ kí àwọn ọmọ tiwọn náà kó jogún ọlá lọ́dọ̀ wọn káwọn náà fi padà jogún iṣẹ́ ọlọ́run lọ́dọ̀ àwọn bàbá tiwọn náà gẹ́gẹ́ bí àwọn ọmọ sẹ́fù sàkárì kọ́ ṣe tò ní gẹ́gẹ́ báwọn náà ṣe jogún iṣẹ́ ọlọ́run lọ́dọ̀ bàbá tiwọn náà sẹ́fún sàkáàrí kọ́ ti àwọn ọmọ tiwọn náà lónìí jẹ́ káwọn náà padà jogún iṣẹ́ ọlọ́run lọ́dọ̀ wọn o alọ́lá haúlá wàlá quwwata illa billah àlàáfíà ọ̀rọ̀ àlàáfíà àti ìkẹ́ àti àánú ọlọ́run ọlọ́run ẹgbẹ́ máa bẹ pẹ̀lú gbogbo àwọn sàká àríkọ́ṣe ní gbogbo ibikíbi tẹ́nì kọ̀ọ̀kan wa bá bẹ àti gbogbo ẹbí náà látòkè délẹ̀ alọ́lá haúlá wàlá quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al rabbil alamin. Allahu akbar Allah.